not this pregnancy mo dẹ̀ mọ̀ pẹ́rẹ́ ní òṣèlú ṣó eré líle ní ṣíṣe kó má bàa jìyà kí ni ìtumọ̀ gbogbo eléyìí. mọ́mí ó ṣe ṣe kó jọ bí eré lójú yàn but i'm damn serious i'm going to terminate this pregnancy. Why? Mommy, because I love him. I don't want him to die. Oh, ẹ̀rù sì ń bà mí. ọmọ yẹn ni èmi ló fa ẹ̀rù bíbà ah, èmi ń bà ẹ́ lẹ́rù. mo ń wò wípé tó bá padà lọ sí kòtá ní fẹ́ fojú jọ nínú ìlú wa. fojú jọ bíi ti báwo ṣé ìgbín máa ń ràjò láì mú kara àwọn ẹ̀dá nínú wò ó jẹ́ ń sọ fún ọ bí ọkọ mi bá ròkun bó bá rọ̀ṣà èmi àti ọjọ́ forí sí lébùté bí n bá gbọ́ ọ yé hmm. ìyún ò ní wípé èmi rẹ jọ ń padà lọ sílùú èkó. ó di dandan èmi àti ẹjọ mọ lọ ni wo fira rẹ lọ́kàn balẹ̀ hm? bí n bá ti ń rí èkó ń mọ ọ lọ ni ah. ṣé n wàá fi ọ́lẹ̀ sínú ìlú níwọ nìkan ni. lóòótọ́ ó mú mi rè kó. Hmm. sórí fira rẹ lọ́kàn balẹ̀ ń mọ rè kó ah, ọmọ yẹn ni ìwọ náà darí èkó láìpẹ́ yìí. ó sì dá ọ lójú. dá mi lójú. ibi ah, ọmọ yẹn ni èmi náà ò darí èkó. ọmọ yẹn ni ó darí èkó. ọmọ yẹn ni náà lọ èkó. wọn náà délu èkó ọmọ èkó. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. páńkéèkì nígò àgbà ló mọ̀ bí tá a wó sí ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó àwífúnni kò tó dání o àgbà ìjàkadì ni akèrègbè ni ó sọ bí tó máa fokùn sí lọ́rùn o. Ah, ah, ẹ bó ní. ah dáadáa ni. ẹ kú kalẹ̀ èmi mo ní wọn bá ń pè ọ pé mo fẹ́ rí ọ ìbò mi ìbò mọ̀ mi dáadáa. Ah, <laughs> mọ̀mọ́ yìí ebe yìí ni ẹ̀gbọ́n gòkè. Ah, kò ní bàjẹ́ fún ọ pé ogun tó wá jẹ̀gbọ́n gòkè nìkan kan pé mo jẹ́ gbajúgbajà tó níyì nílùú yìí tí ò fẹ́ ẹ̀sẹ́ni tí ó mọ̀ mi àfọyún ni tí wọ́n bá tọ́ bá ṣẹ̀ ní ọmọ ah. tuntun tọ́bí lànà gan mọ̀ mi tó rà lálọ́ rẹ̀ kó mọ rẹ̀ jáde bó ni èèyàn kan ti wá wà nílùú tí ó lóhùn ọmọ mi. Arọ́lákẹ́ hmm. awuyewuye kan ni mò ń gbọ́. pé kẹ́nẹ̀ wọ́n ní gòkè ń kọnu sí ọ pé òun fẹ́ẹ́ fẹ́ ọ àmọ́ ohun tí mo fẹ́ sọ ni pé ẹ̀yin obìnrin ṣe mọ́ lójú tẹ́ kì í fi ríran báyìí ẹ ṣe mọ́ lójú tẹ́ kì í fi ríran kí wù gòkè á dáadáa kó mọ kọnu fẹ́ sí ọ ah, dákun kí ló fẹ́ fi wù gòkè ṣe sójà kí wù gòkè ò dẹ dúró kó dúró fún gòkè gòkè wa ń bẹnu èèyàn ni bóyá ò tí ì gbọ́tàn rẹ̀ rí jẹ́ ń sọ níwọ̀nba fún ọ gòkè tó ń wò ń alọ kó ló ń kígbe ni o òun gangan ni gàrá ọlọ́ṣà mo lè pe gòkè ní mú fún olóòṣà oko ah, ah. tí n bá fẹ́ pọ́n lé bàbá rẹ̀ gangan la níní olórí burúkú ń gòkè o ó já olè jólè lọ ah! gòkè tí máa ń jí oyún gbé nú èèyàn ah, ah. téèyàn ò wò pé òun lóyún sínú báyìí gòkè ò sì ti jí oyún gbé nígbà tí ó bá dijọ́ kúnlẹ̀ omi lásán ni ó máa rí pẹ̀lẹ́ jẹ kó lè rọ́mọ gòkè ti jí gbé nù bí n bá fẹ́ wo gòkè dáadáa mo lè fi wé eré kéré gòkè gòkè gòkè ló pe lóò fìdá lálẹ́ gàràgà ohun tí mò ń sọ òtí ìtòun kó tó lanu fún o lè jẹun yóò tán báyìí báyìí báyìí tí gòkè ó sì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tínú sì papò ó wò pé gbà wo mo ṣe ẹ̀ jẹun gòkè lójó oúnjẹ gbé olóbùkú ní gòkè bí gòkè sì wá lè kọnu síbù rẹ tó wá fẹ́ gbà fún gòkè òun ní yàmí lẹ́nu tó bá ṣe pé o mọ àwọn nǹkan tí gòkè ti ṣe ni òun mọ̀ pé gòkè ṣe ni tá a lè dúró tì níjọ́ tí ẹ̀rù gòkè ti bà mí gbogbo àwọn èèyàn sì ń bọ èṣù báyìí wọ́n sì ń tapolé èṣù lórí ah. wọ́n ní láàlú ògiri oko àfi bí ó ti di ọ̀lẹ́bọ́ ti lọ́wọ́ èṣù tì mí. Ah. jésù gòkè ló jésù gbé ah. bó ṣe ṣe hàì lèmi náà ṣe hàì gòkè ó tún wá jalè títí olóore jésù dákun ṣé o lè bẹ́sù gbélé ni olóhun tó ṣe pé síbi òun gùn òun lè bẹ́sù jẹun. Ah! gbàgbọ́ gbá wuyewuye mo ní wọ́n ọmọbìnrin tó dáa báyìí ìwọ rè bí egbin ìwọ ló rẹwà ló mọ́ lólólólólólóló ó dàbí ẹ̀fọ́ etí dò ah, ah. kí n gòkè wá lọ máa kọnu sí ọ ọlọ́run ibùkún ni gòkè ohun tí mo sì fẹ́ gbìyànjú àti sọ fún ọ ni pé mọ́tẹ́lì gòkè mọ́ tí gòkè bá tiẹ̀ dá ọ dúró tí gòkè bá gbà báyìí ìwọ náà gbà báyìí torí tó bá sọ́ra ṣe ó lè jí aṣọ gbé lọ́rùn rẹ̀ tó sì ní mọ́gbà tí ó ti gbé ó kàn mọ ìwòwò kiri ìlú ni ah, eléré ibú ni gòkè òkè sàbúrò mi o èmi kàn mọ kó mọ dàbí pé mo mò ń fẹnu bàjẹ́. mi bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́gbọ́n rẹ̀ ní ìsìn. ẹ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ fa awé èèyàn gidi ni tó ajọ ń gbélé ni ah. kì í sàbúrò mi tàrà àìsàn ọmọ ìbí àìsàn ọmọ ìyá àìsàn ọmọ bàbá. ọ̀rọ̀ ti ya yípadà náà. ẹ àmọ́ ohun tí mo fẹ́ sọ fún ọ ni pé nígbà tí ìwà àwa yìí náà bá wà nílùú yìí tí gòkè ó mà lóun ò fẹ́ yà wò ṣé wíwo ni ni ò tiẹ̀ tó wá wo ni ni àbí wòyàn ni ò tó wòyàn Ẹgbẹ́yẹmí kan ìlú ìkànnì èmi lérí orí ìtàgé èmi mo kọ́kọ́ gbé tàgé wọnú ìlú yìí tí mo gbìyànjú àti sọ ni pé àwa rèé ọkùnrin rèé agùntàṣọ́lù ọkùnrin mò ń wẹ̀ lódò gbogbo ọmọge yọ ọwọ́ ọṣẹ ìkíní ní tèmi ni ó mú ìkejì ní tèmi ó gbà èmi Ẹgbẹ́yẹmí ọmọ arúgbó ìyàbùnà harris bàbá gbẹ̀yàn gan àwọn òkèrè nú ayé o kò sì sẹ́ni tí ó mọ̀ mí nú àbáwá yìí torí oyún inú gan mọ̀ mí àṣẹ ẹ̀dín mọ̀ mí bó o bá bímọ òkòkò lẹ́nu àwa tó pè káà bẹ́ẹ̀ kó jáde nù níbi tí mo gba ìdè nílùú yìí hmm. wọ́n wà jẹ́ kí wọn náà gba ìjù bẹ́ẹ̀ lọ. Hmm. sórí tí o bá lè gbà pé o ò ṣì aya mi o mọ ẹni tí ń jẹ́ Ògúndè wọ́n mọ Ògúndè tí Ògúndè ó dúró báyìí tí wọn náà dúró báyìí tó máa bá sọ̀rọ̀. Ah. àwọn tí wọ́n kọ́kọ́ ṣe eré orí ìtàgé nù o mọ bí mo ti níyì tó nílùú yìí tó ṣe pé tí n bá gba òdèrè èrò pọ̀ báyìí tí wọ́n mọ ní ẹgbẹ́ mi láwọn dúró dé o wọ́n wàá mú ọ lóde wọ́n ní ìwọ ni kò kọ́kọ́ sọ̀rọ̀ kémi ò tó sọ̀rọ̀. lèmi náà. èmi ò kéré nú ayé mo kàn mọ́ mo kàn mọ́ fẹ́ ṣe bí ẹni tó gbọ́n kéré ni mo ò kéré o mo pọ̀ o. òkè bíi ti bú o wọ́n fojúlẹ̀ kó kó mọ fẹnu yàn kó kó kó kó mọ tó ń ṣe. àwọn tẹ̀lé wù kò kékì kó kó ṣe tiwa kákákákákákákáwa náà kákákáká mọ̀ la o. àkótán ọ̀rọ̀ mi ni pé jẹ́ àmọ́ sára wa káwọ̀ mọ́ ọ̀rùn wọn. Vamos, Lau. Da. Bọ́ bá jẹ́ ń tẹ́ ẹ fẹ́ nà, ẹ jẹ́ ń lọ máa rò. Àwọn ò tún lọ rò, kí ló mọ̀ rò? Ẹ jẹ́ ń lọ rò. Sọmọdé ni ó ni. Wọn ẹ̀ tí ì pàpọ̀ lójúgun rẹ̀ rí. Wọn ì parí, ṣe báyìí. <laughs> Irú ọmọ tí mò ń fẹ́ gangan rèé. <laughs> Kò lè yí ọ. Bó wa ni? Bó ni? bí ìgbà wo ni kí wọ́n retí èsì. tó bá dọjọ́ rọ̀ wọ́n fún yín. ah kíákíá báwo ni kò lè bàjẹ́ fún ọ o ṣeun ó dáa o. Ah! Ah! èmi ìka òní dá fún gòkè èmi ní gòkè ránṣẹ́ kí lọ́ọ́ máa rè fún ṣé ẹ dákun ṣé ẹgbẹ́ lèmi àti gòkè ni tí ó bá ti ẹ̀ sáré fín kí gòkè mọ ọmọ mi sóbìn àwọn ìgòkè burúkú rẹ ni sọ fún ni o yóò tiẹ̀ wà fẹ́yàn yóò wà jólè lẹ́ni tí ò ní sẹ́kọ̀ọ́ lá ah! gòkè ha tọ́wọ́ ìbára kọ́ ba owó ọmọ yìí ọmọ tí mò ń wò lọ ọmọ yìí ọmọ yìí ọmọ yìí lè kú sórí nǹkan irú àwọn ọmọ tí mò ń wò yìí bá ṣe rí tó bá gbá nǹkan mú wọn máa ṣe méje wọn máa ṣe mẹ́jọ yóò sì bèmí náà bẹ́ẹ̀ wọn ò jẹ́ kó yẹ pé gíràn ni mí o mo ò gbádùn tààrà wọn jẹ gbádùn tó gbà. Adégòkè. Arọ́lákẹ́. Hmm? bó o ni. dáadáa ni. bó o wá ní ọ̀rọ̀ àjọsọ ẹ̀mí rẹ bó o ló ti rò ó sí. èmi hmm. mà ti lọ rò ó hmm? sọ̀rọ̀ rọ̀ mo ti rò ó àmọ́ kò lè bọ́ sí i. arọ́lákẹ́ má ṣe bá dákunjẹ́ ó bọ́ sí i arọ́lákẹ́ arọ́lákẹ́ mo nífẹ̀ẹ́ rẹ ni. adégòkè mo ti rò dáadáa ní kò lè bọ́ sí i. àní o má ṣe báhun má sọ̀rọ̀ báhun mo nífẹ̀ẹ́ rẹ ni arọ́lákẹ́ wo bó o bá fẹ́ mi orí mi lè burú bó o bá fẹ́ wo àwọn obìnrin wọ́n pọ̀ lábà yìí tí wọ́n ń wò mí wípé ẹ̀ bẹ́lẹ̀ yóò tiẹ̀ jọkọ̀ wọn kó jẹ́ àlè wọn àmọ́ èmi ò wo bẹ́ẹ̀ ọ̀dọ̀ rẹ lójú mi wà arọ́lákẹ́ dákun má sọ̀rọ̀ báhun má yẹ̀yẹ́ mi elédùn òní yẹ̀yẹ́ rẹ̀ ṣàánú mi. adégòkè sọrí tí wọn ò wí mo ti wí fún ọ sọ wá rí nínú àbá yìí tí n bá gbà báyìí kọ̀ gbà báyìí tó o bá dá lọ́nà adégòkè n tí wọ́n fojú ẹ rí wọ́n fojú ẹ hàn mọ̀bó n tí wọ́n fojú ẹ rí ojú ọkọ̀ ah, sú ara rẹ bí mo ṣe sọ fún àwọn kò jù bá ń lọ. ẹ kò wá lè tó bá òun náà ah, ṣe àbáṣọ tí mo wọ̀ ni ò lónìí ni ó fàlẹ́mí ránkọ́ o lónìí ni ó fàlẹ́mí ránkọ́ ọkọ tí ò tọ́jú mi lásìkò ọkọ tí ò pé kí ni ó jẹ ẹ̀sùn o lónìí ni ó fàlẹ́mí ránkọ́. jọ ò bá fàlẹ́ rẹ ọkọ o olórí ibú ọjọ́ ò bá fàlẹ́ rẹ ọkọ. Hey ìgbà ju ìgbà mú lọ ó jẹ sùn o ìgbà ju ìgbà mú lọ ó jẹ sùn o ọjọ́ ò bá fòsì rẹ wọn kọ́. bákọ́bá tí lóhùn ò ṣe mọ́ o bákọ́bá tí lóhùn ò ṣe mọ́ o alẹ́ ń bẹ ní kọ̀rọ̀ tó ń ṣẹ́jú sí mi alẹ́ ń bẹ ní kọ̀rọ̀ tó ń ṣe bí ọkọ̀ ò bákọ́bá tí lóhùn ò ṣe mọ́ o ìṣẹ̀lẹ̀ ni òòrù wọn dé ta o ìṣẹ̀lẹ̀ ni òòrù wọn dé ta ìyàwó sì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó tẹ gbọ́rọ̀ sọkọ yín lẹ́nu o àwí gbọ́ yín mà ń wọ̀pọ̀ ṣe báwọn ìyá yín lọ́kọ ń lé. lémi náà <laughs> bẹ́yìn ọ̀kan lè ràkóra àbàjẹ́ o lẹ́yìn ọ̀kan lè ràkóra àbàjẹ́ o. bẹ́yìn àlèmí ṣẹ́kù méjì tó ṣẹ́ funfun bẹ́yìn àlèmí ṣẹ́kù méjì tó ṣẹ́ funfun bẹ́yìn ọkọ lè rà bàjẹ́ o. lóní mà ní lóní mà ní òye onímà òní gangan ló fi lè mí sí ilẹ̀ o olórí burúkú alá. bó o bá fọ ọkọ mi bó o bá fọ ọkọ mi ọmọ ó sì mọ mi dáadáa ọmọ mi dáadáa afọláyọ ọmọ dáadáa wọ má rojú pípọ̀ mi o olórí ibú ọkùnrin ọ̀ ní kúre ọ̀ ní kúre àgbàyà àgbàyà burúkú. ọmọdé náà mi ọmọdé náà mi. bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nínú rẹ̀ I am not perfect I make mistakes I hurt people but when I'm sorry I mean it. ìfẹ́ kejì ìfẹ́ kejì ṣáá gẹ́gẹ́ dìbàjẹ́. àìmọye àwọn obìnrin táwọn boys táwọn ọkùnrin ti bà láyé jẹ́. mo babe ṣó ṣó ọ̀pọ̀ ti ro kíní dáadáa ṣá. ó dín dín ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi ro adúrò ọ̀rọ̀ yẹn. o ò dárúkọ ẹ rárá wa dárúkọ ẹ tó fifty times. ah báyọ̀ wá dé sí báyọ̀ wà dá ó tún di àmàlà náà báyọ̀ wà ṣe gbà báyọ̀ wà ṣe wà. èmi ò wá sìn kò lè bímọ mọ́. ìgbé àbí ìdílé òun mọ ìyàwó lélẹ̀ kọ́kọ́ stand up jọ. Ah, ah. onílé onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ ya o. tó bá tún jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kò máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá àfojúbó. mo ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kò sùn òsì fẹ́ni tó ti lọ àmọ́ ìfẹ́ kòríkó sùn sífẹ́ ni tó ti lọ. ìyá ń wo fẹlẹ́kùn ó jàre fẹlẹ́kùn bọ́dún máde máa kẹgbà dání fẹlẹ́kùn bọ́dún. àjòjì tí mo gbà sínú ahéré òun ló kẹrùn inú àyànràn lọ. yá mo dúpẹ́ mo dúpẹ́. Hmm wọ́n jẹ́ kó mọ̀ pé mi dálé mọ fọ́ọ̀gùn lọ́tọ̀ èmi adídáàrò. tí o bá wá gba ẹ̀mí mi kúrò nínú ara ẹ̀. sí mọ́mì ẹ̀. elédùn àwọn bàjẹ́ ìṣòfò ọmọ wọ́n bẹ́ẹ̀ ṣàdéhùn pé wọ́n fọwọ́ mi gbọ́mọ sí i. ìwé yìí ló jẹ́ kí n mọ ìyàtọ̀ tó wà nínú òkú àti àlá. ẹ wá ń fìyà jọmọ òkú ọmọ àbí. <laughs> wo wọ́n jọ ọ́ lójú túbọ̀ sọ. kò sí ìyàtọ̀ nínú ẹni tó ti kú àti ẹni tó sùn. tara mọ ọ̀rẹ́ ṣíṣe orí ọ̀rẹ́ ṣíṣe tó rí òun ó lè sọ ayò ẹ̀pà méjì péré kó sọ dẹgbẹ̀fà. wọ́n rán ìyàwó mi ṣe rí nu kí gbọ́ọ̀ mi lẹ́nu rárá rárá. ó bàbá eléyàn tó gọ̀ jù láyé ìwọ ló yẹ ká máa pè jáde lẹ́nu àkọ́kọ́ pé ọ̀gọ̀ ọ̀rẹ́ mi Afọláyan lòun wò yìí tọ́ba ní ọkùnrin tọkùnrin òun ni tọ́ba ní ọkùnrin jọkùnrin lọ òun ni bí ìbá ṣe pẹ́ nìkan bẹ́ẹ̀ bí ti ń jó ní kòyí òun ló yẹ ká máa pè ní oníkòyí tí ò tiẹ̀ bẹ̀rù ogun. ọ̀rẹ́ mi kò ní ìdò sọmọ rẹ̀ wo bó ṣe sọ̀rọ̀ ó sọ̀rọ̀ náà kò dáńtọ́ lẹ́nu rẹ̀ tá a bá sọ pé ọkùnrin tá a bá ń pe ọkùnrin kíkẹrẹ ọmọ jẹlé òní ọ bọ́ ọ̀bá wa gọ̀ tó ọ̀pọ̀ kò pe mò tó rìrì òbu obìnrin kò wà máa là lé ọ lọ́wọ́ kò sẹ́ni tó sọ pé òun ò máa wẹ̀ lẹ́nu àbáwá yìí nípa sẹ̀wọ̀n ènìyàn ni ó forí gbálẹ̀. o ò ní parẹ́ ìyẹn wọ̀. ó forí gbálẹ̀ orí orí orí rẹ̀ sì burú gidi ó forí gbára kò lálàáfíà. tọ́ba lẹ́yìn jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ àwẹ̀lẹ̀ ló yẹ ká mọ̀ pè ní pé orí já ó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀. àwẹ̀lẹ̀ ò lálàáfíà. àmọ́ kí ni ọ̀rẹ́ mi fẹ́ àwẹ̀lẹ̀ tán kò sí ohun tọ́rẹ́ mi bá àwẹ̀lẹ̀ sọ tí ò kì í gbọ́. mo rántí ọjọ́ kìíní àná tí àwẹ̀lẹ̀ wá ṣe rere fún mi nípàdé mi kí mo fẹjọ́ rẹ̀ sun ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó gbaná ojú rẹ̀ jẹ́ ni. ó gbá pọ̀nrípọ̀nrí ìyálàyà ah, rẹ̀. ó wá fẹ́ obìnrin ẹnu rẹ̀ kò bí àwa táwọn wí náà mo mọ tún tí mò ń tọ́málẹ̀ èèyàn pa itú mo mọ àwọn itú tí mò ń pa ṣé mo dà ọkọ nítorí pé obì ò lè mọ ọ̀là lé lọ. bọ́ ọ bá ti mú tọ́ọ̀lù dáadáa tọ́ọ̀lù tọ́ọ̀lù ẹ̀ ní lè rápá gbé ọwọ́ àwọ̀wọ̀ yàrá bọ́ ọ bá wá wọ̀wọ̀ yàrá tó tọ́ fún ti bí. ara rẹ̀ wà balẹ̀ wọ́n eh, wà ti balẹ̀. ta ni ẹ̀yin wo ni dákun náà dákun wọ ìwà ìtàlẹ̀ ń jà ta ni ìjà ṣẹlẹ̀ láàrin yìí. ọ̀kan bẹ́ẹ̀ wọ́n ti ń jà. ohun ẹ ń gbọ́. ah <laughs> ohun mi ń lẹ̀ ọ̀rẹ́ òun wọ ọ̀gbọ́n tèmi. ìwọ ni mò ń fura sí pé ò ń bá yàn jà. wọ́n kà mí lára ni kì í ṣe mi mò ń jà ọdẹ tó ń wó lẹ́gbẹ̀ẹ́ mi olóòbùkún ni àníyàwó rẹ̀ mọ́ ẹ jẹ. ẹ máa ń lù kì í ṣe rírẹ́ jẹ nìkan lálùbọ̀lẹ̀. dákúná sọmọ póun àárín òun àtìyàwó ẹ kò gún ó lówó lóòótọ́ ìgbésí ayé ilé wọn dáa <laughs> ṣùgbọ́n bí ṣe ń kẹ́yàwó ẹ̀ tó níjọ́ ìyàwó ẹ̀ bá ti sọ̀rọ̀ méjì báyìí ìgbájú ìgbámọ́ ni kẹríkẹrí ń bá ròde ni wọ́n fọ̀rọ̀ ìyàwó ẹ̀ sí. ní tí ń sọ ni o ní ohun tí mọ́ sọ ni o ó lóun máa ń lù ìyàwó òun lálùbọ̀lẹ̀. obì ò gbàgbọ́ jẹ ọ gbọ́dọ̀ ṣe gọjẹ fóbì. ọ̀dà hmm? ọ̀rẹ́ ni sọ fún ọ. agbárí àwọn méjèèjì ni wọ́n bọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ mi jẹ́ sọ̀rọ̀ bì ìyá wa ni wọ́n. ṣé bí wà lórí tó lówó ọ obìnrin tó ń wò ó lẹ́yìn bá fẹ́ ọ sílé àwọn lọ́kọ o. ọ̀nbọ. ọgbọ́n ọgbọ́n ọgbọ́n mọ́ fi mí lẹ̀. ọgbọ́n ò ní fi ọ́ lẹ̀ jẹ́ àwí tẹnu wa tán wọ́dà agbárí agbárí àwa la padà wọn ọ̀nà tá a fi padà dìyàwó wọn rèé o. ìrànwọ́. ọkùnrin bá ti ní sùúrù fún ìyàwó ẹ̀ àwọn ọ̀rẹ́ ọkọ níta tí a bá ń rí ọkọ níta wọn á ló ti jẹ̀fọ́ wọn ò ní mọ̀ pé ó ní sùúrù ọ̀rọ̀ mi o. ọ̀rẹ́ mu ni wọ́n rò pé à ń sọ o. Hmm. wọn ò ní mọ̀ pé ọ̀rọ̀ aláìní làákàyè ni. ó ń kọ́ yìí. ìwọ lèmi ń bá sọ̀rọ̀. ó ń kọ́ yìí. agbárí sọ̀rọ̀ mi yẹ o. bẹ́ẹ̀ ni àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ o hmm. owó ọbẹ̀ ló ṣòro. ó ń kọ́ yìí o. gbogbo obìnrin téèyàn bá fẹsẹ̀ dẹ̀ tọkọ wọn ọba ti ní sùúrù kò ní láṣeyọrí. Hmm, ó ń kọ́ yìí o ọgbọ́n mọ́ fi mí lẹ̀. Olódùmarè lọ́yàn fún ọ ọmọ ọmọ bó ṣe mọ yanjú ọ̀rọ̀ ara yín lára àmọ́ ń kò yìí. o sì ní kí ló ṣẹlẹ̀. òbí ò ṣe é gbàgọ̀dẹ̀ fún. ìwọ máa lùyàwó tiẹ̀ nìkan. àmọ́ dákun ọ̀rẹ́ mi tẹnu rẹ̀ wá káyàwó rẹ̀ kan sórí èmi náà bí mo ti wà yìí kí n mọ̀ sọ lójú gbogbo ayé kí n sọ ẹni ọ̀dà òun kò yìn láàrin èmi rẹ ẹnu èmi náà kádùfẹ́ o. ọ̀rọ̀ rẹ̀ ò ní dáhùn. àṣẹ. ó ọ̀ wá ẹ̀ wá bára yín sọ̀rọ̀. òun bí ilé ẹmu bí lòun ti mọ sọ wọn ní bí àwọn òun bá ṣe wèrè. lílù ni lílù ni. káì. ọ̀ọ́dà. bàbá bàbá sọ. ìyàwó lè gbẹ́dẹ̀ lẹ́dálẹ́. irọ́ lọ pa irọ́ lọ pa ìwọ tó ń ṣe bí wèrè ni wọ́n ni wọ́n gbé nǹkan gbà yín rẹ̀ lọ nígbà tí wọ́n gbàgọ̀ jẹ mo gbàgọ̀ jẹ. omi òṣìṣẹ́ gbàgbọ̀jẹ̀ fún lóòótọ́ omi òṣìṣẹ́. àfọláyàn mọ́tò ń kó ìlóhùn mọ́tò ń kó ìlóhùn mo rántí ọjọ́ mo kọjá iwájú tó ń kó ìlú. bọ́tà ah, ah. wọ́n ń gbá àbọ̀dáràn wàhálà ah. wọ́dà wọ́dà ọmọ yóò bẹ̀gùn jẹ́. orí ń ta mí ṣé kò sí nǹkan tí ì sí ọ ó sì gbọ́ ní dákẹ̀rẹ̀gbẹ́ ọlọ́run mú tán ṣé o lè sanwó rẹ ni dákun mọ́ bá ń darú rẹ̀ lásàmọ́ tó bá fẹ́ jẹ gbèsè èyí ò jẹ́ ìjẹta ò tí sọ dákun sọ fáwọn ọ̀rẹ́ rẹ. sọ bá ṣẹ̀ṣẹ̀ jẹ ìgbónìkà. ọ̀rẹ́ wa ìmọ̀ràn mi rèé fún ọ. ọ̀rẹ́ wa àmọ̀ràn tèmi ò gbà ọ ni pé tí aya rẹ bá ṣe bí ìwé ìwọ náà ṣe bí ìwé eh? pẹ̀lú ẹ sórí táyà rẹ bá bẹ́ jó yí ọ pé ìwọ náà forí gbálẹ̀ jó yí ọ pé orí ti ń dán yìí bí ìwé mi orin máa ń ta mí ni o orin máa ń ta mí ni o ìyàwó mi ò lè gbọ́rọ̀ kan kí n mọ́ gbè méjì wọ́n lu ti ẹ̀yà àbòfẹ́ parẹ́ ni mọ́ ah, bínú. àwẹ̀lé ọkọ rẹ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí o ó ní ògbọ́ràn sóun lẹ́nu mọ́ ó ní kò wá sí nǹkan tó ṣe pé ká kàn wọ́ ẹ̀ǹdì mọ́ báwo ló ṣe jẹ́. àjọkẹ́ afọláyan fẹjọ́ mi sùn ọ́ bẹ́ẹ̀ ni hmm. sọkùnrin ló wá láǹkùrí báwọn ah. ọkùnrin ò láǹkùrí wò jẹ́ ìsọ fún ọ Afọláyan tó ń wo òun hmm. tó bá mọ nǹkan tó ń fojú mi rí tó bá mọ gbogbo àwọn ìwà pàǹlé àwọn ìwà burúkú àwọn ìwà rádaràdà tó máa ń wù fún mi ah, ah. wo bó ṣe wà nǹkan tí sì fojú rẹ̀ rí kékeré ni tí mo ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé òun àti Ẹgbẹ́yẹmí wọn hmm. ò jò lọ bí orí tó sàngi ah. wọn á lọ mu ẹmu wọn á mu ẹmu yóò kẹ́rì Afọláyan wà mọ ṣubú kiri káàkiri ìlú kí ló dé ojú ń tì mí káàkiri ìlú ni. Hmm wọn náà mú gbogbo àwọn òwò orí burúkú àwọn ọ̀wà rádaràdà tó dáa. àmọ́ hmm. ṣé o rí àwọn yorùbá bọ̀ wọ́n ní ilé ẹni la ti ń jèkúté onídodo ó ṣe sùúrù ni torí gbogbo bó ṣe ń sọ kiri nísì tó sọ fẹ́mi nísì pé ò gbọ́dọ̀ sọ lẹ́nu àwọn èèyàn onímọ̀ pé wà tó ń wù ló ṣe ń wà bẹ́ẹ̀ yẹn sí o ẹ sùúrù ló ṣe o ṣé o gbọ́ bẹ́ẹ̀ ni mo ń gbọ́ ẹ ọkùnrin ò ṣe gbàgọ̀jẹ̀ fún un. Ah ẹ ìwọ náà máa wò àbúrò rẹ yóò ní káàbúrò rẹ ká sọ bọ́ta kókó fún mi kí n mọ bá a fọṣọ. kó bá a fọṣọ. oríṣiríṣi nǹkan ló máa ń fojú mi rí èmi wà máa bá àbúrò rẹ rádára dáhùn ìmọ̀ bá a fọṣọ èmi àwẹ̀lé àmọ́ sùúrù ló ṣe o ṣó mọ̀ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ o ṣó gbọ́ ọ̀rẹ́ mi sùúrù ló ṣe ó ṣe sùúrù fún wọn ni ṣó gbọ́ ọkọ mi. ó ṣeun kò burú ṣèbí sùúrù ni sùúrù ló fi ṣe sùúrù ni má ṣe sùúrù tó mm. wá rí ti alágbe yẹn mm. fọ̀rọ̀ rẹ̀ lẹ̀ mm, fọ̀rọ̀ rẹ̀ lẹ̀ kò burú dákun ah, òkìkí ń kọ̀. Ah, ó wà ní òkò ń sàlẹ̀ ń bẹ̀ wọ́n. bá ń pè. òkìkí ah, bí ṣe máa kà mí lóhùn nìyẹn o òkìkí máa bọ̀ jẹrẹ bí ó ṣe máa kà mí lóhùn nìyẹn ọmọ yẹn <laughs> ọ̀rọ̀ ẹ̀. Ah, rárá. Ah. kí ni ṣé bó ṣe kí mi nù. Ah. ẹ má bínú ẹ̀gbọ́n mi àwẹlé. ó ní káwọn èlé dáadáa kí dáadáa jẹ. ẹ má bínú ẹ̀gbọ́n mi àwẹlé hmm. ẹ má bínú. Hmm. ó mọ̀ kó ti ga tó mi lọ́rùn ìwọ náà wò ó tún ga jù mí lọ. àbí o. kò lè tẹ̀ dáadáa ni bó o ní bó o ní gbogbo ẹ̀ ṣe dáadáa ni eh. ṣé ò sí ìyọnu. ó yá máa lọ lọ máa ṣiṣẹ́ rẹ̀ mú àwọn ọlá díẹ̀ tètè wá máa lọ òun ti mú mi ah, títí òrùn yẹn pọ̀ òrùn yẹn pọ̀ ó ti pọ̀ jù má wàá gbàgbé o sùúrù ni o má ṣe sùúrù ṣe jẹ́jẹ́ o àmọ́ bí ò bá gbà èmi ló ní gbà. Ah! àwọ̀ ẹ̀lẹ́ òòṣà kò sí wàhálà òkìkí dúró dè mí. Ẹkún ọkọ̀ ẹ kú iṣẹ́ báyìí àgbẹ̀lérè wá wá wá wá àgbẹ̀lérè mo ti retí retí ibi tó o lọ ṣé kò sí wàhálà. kò sí wàhálà kò sí ọ̀nà bẹ́ẹ̀ ni kò sí sọ̀rọ̀ báyìí. àgbẹ̀lérè èmi náà mọ bí ìfẹ́ ọmọ yẹn ní ṣe mọ mú láyà rẹ̀ mo mọ bí ìwọ pẹ̀lú rẹ ṣe pinlẹ̀ rẹ̀ kó tó di wípé orí bó ti rí i ṣùgbọ́n àgbẹ̀ lérè mo fẹ́ kó o pọkàn rẹ pọ̀ mo fẹ́ kó o sọkàn akin mo fẹ́ kó o gbà pé kó o fi ta kí lọ kó o fa kí lọ kó o fa kí bọ̀ kó o fa kí bọ̀ ọ̀rọ̀ ayé nù kò lè ṣàì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó o rántí kó o sì fi sọ́kàn wípé ìfẹ́ ìwọ ti ọmọ yẹn ni ó ti di kèrègbè tó fọ́ ó ti padà lẹ́yìn odò bẹ́ẹ̀ ni ọmọ mi mo fẹ́ kọ́ pọkàn pọ̀ kó sọkàn akin kó sì máa rántí ọ̀rọ̀ ìṣítí tí mo máa ń sọ fún ọ ní gbogbo ìgbà tó ṣe pé gbọmọgbọmọ ni mo máa ń sọ fún ọ kó lè sí ọ létí o sì ní sẹrú ẹgbẹ́ ọ ò ní padà sẹ́yìn kọkàn rẹ kúrò ẹyẹ tó ti lọ ni. ẹ ṣeun ọkà rẹ ọkà rẹ. èmi náà ti ń rò ó tẹ́lẹ̀ pé mo fẹ́ dé pàdé tòró tọ́jọ́ bíi mélòó kan tí mo ti yọjú sí wọn bẹ̀. inú mi dùn bó ṣe sọ kan akin tó pa mí rẹpọ̀ tó lọ fẹ́ lọ ìpàdé yìí bá ń kó lórí ẹgbẹ́ ọ̀pá àtìkú ọmọ ọ̀dẹ́dẹ́ lójú ọ̀dádé alágbèsè ògùn ọmọ alálejò sì fi pẹ̀yìn dídà ọmọ àṣebí ẹni jogún ọmọ kan bíi gídá ìgbín ńlá gbọ́ọ̀rọ̀ tí ń wálé ọ̀sán fàfà ńlá gbọ́ọ̀rọ̀ àbọ̀n inú kọ́rọ́dù ọmọ wí tèmi dèmi ò sí ilé ajósìbè nítorí ìwọ̀n tó bá lè ròyìn kó gbé bẹ́rù bá pọ̀ pọ̀pọ̀ nílé ajósìbè ṣèbí ilẹ̀ mi sọ ni ọmọ asúnmọ́gẹjọ́ ọmọ wa ọmọ ẹkùn kárí orí rẹ ò ní burú lọ́ọ̀rì darapọ̀ mọ́ wọn kó lórí eré kó sì kí gbogbo àwọn ọmọ tẹ́ ẹjọ́ ń ṣe inú mi mọ̀ dùn o kódà bó bá gẹ̀ sínú mi kò ní kọsẹ̀. bó ti gbé kúrò lára lọ́dà mọ̀pẹ́. ẹ ṣeun bá a. èmi náà fẹ́ dòde mọ́pẹ́ o. ẹ̀yin náà mọ́pẹ́ o. èmi náà ní pẹ́ tí yìí dé àbí. ìfẹ́ tẹ́tẹ́ láti fọlọ́ bí. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. ẹ ó kọ́ra gbọ́. tẹ́rẹ̀ ló balẹ̀ tẹ́rẹ̀. bọ́mọdé bá ń gé kínní gbọ́ àgbà ló mọ̀ bí tá a wó sí. ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó àwífúnni kan tó dání o àgbà ìjàkadì ni akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa ìgbà tí àti ìfọkànlẹ̀ dẹ́kun omi pípọ̀ àwífúnni kan tó dání o àgbà ìjàkadì ni àlọ́ mi àlọ́. balẹ̀. alábùkún ni ẹni àwí fún Èdùmàrè jẹ́ gbọ́n. Akèrègbè ni ó sọ̀bi tó fòkùn sí lárò ó bá a ti wáyé ipa mari láàrin o ẹni mẹ́gbà dání òwe ìjà ló ń pa igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́dẹ̀kọ̀ omi pípa àwífún ni kó tó dání o àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ ó lè wá lásìjà. tẹ́rẹ́ ló balẹ̀ àti àti pa. Será ya global.